lórí ṣílùm masáìlì jahiliya kíra bàbáwa muhammad bin abdul wahab kíra bàbáwa fauzan bin abdullahi al-fauzan ti ṣarò rẹ̀ lọ́wọ́ kó bá kan àfáyẹ lẹ́sàn yọ lọ́wọ́ bá ọlọ́wọ́ bá ń bẹ̀ yí kó yí wájú bá ń tẹ́lá yẹ lọ wá sí lọ́wọ́ fàájì mọ́sí ṣe pẹ̀lú pẹ̀lú ìlàs àti mọ́tàlá ẹ̀fọ́ àìpé kiri fífà ẹni nǹkan bí jẹ́ nǹkan tó yẹ kí a máa ronú sí i ẹ̀rẹ̀ máa fi ẹ̀ṣẹ̀ ẹ̀rẹ̀ máa fi tó tọ́lọ́wọ́ bá ẹ̀rẹ̀ máa pèsè sí ìtúrò jẹ́ pé wúlò fún wa ní ẹ̀ ọlọ́run jẹ́ wúlò fún aláìdára kẹyàmà nínú ẹ̀ náà ni iṣẹ́ náà ṣàǹsì gbogbo àwọn ṣe ẹ̀rí jẹ́ máa ṣe náà nìyẹn kárí pé à ń fi sí ti bíi lọ́pọ̀lọpọ̀ arábìnrin kan ló parí alájọ abalálẹ́ àná fún ní ten thousand naira yìí títí kárí kó ṣe máa ṣàǹsì ó ti wa ọlọ́ọ̀bà kó wa sálẹ̀ fún àwọn ọba ìtìmọ́lẹ̀ ti fún wọn pé nínú sàárà tí máa bá òkú jù tí máa kàmálẹ̀ tó kú jù náà ni ìfúnmáṣídá títì ó di àwátá lókùlọ́rùn tàbátà lókùlọ́rùn kò yẹsẹ́ sí olókùlọ́rùn ó di káríkà gbìyànjú láti ṣe sí ìrírí láì fún àwọn òkú wa tó tún máṣídá títì tó yọ náà sí ìmálà rí ọmọ gbé nínú sàárè wọn ọlá kùránù kẹrin ọlá aláìlélà òkú tó ayé òsì àbí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته يا مسائل الجاهلية شرور في 266 هذا النار استخارهم استخارهم استخارهم بأنسابهم لا تطيبون مع المخالفة إن لهم لما تي فاري لما جلي وعويا توجني لي pé àwọn ìtìsí wọ́n tẹ́kù àwọn ẹni rí òun jọba yorùbá ọmọ àlèlà wọ́n yà lórí ẹni tí bá máa hùwà wọn síwájú rẹ̀ tí ó bá hùwà wọn bàbá rẹ̀ tí ó wọ́jú buhari tí wọ́n hù tó máa síwájú hùwà wọn bí n ta dáadáa ọyà nǹkan kí nǹkan ní bẹ́ńgá nù وديوا ثاني المسألة السابعة وتسعون إقنما 97 الاستقرار بكون ذرية الأنبياء kuma sikari kuma yaga da àwọn jẹ́ àrùmọ́dúnmáwà nẹ́bí ọlọ́run àtàláwọ̀ bí kọ́ lọ́rọ̀ ọmọlọ́gbà pé tí ọmọtún kí lákàdàtì wà lọ́mọ kan ni àwọn ti lọ dáhàmà kàkàdàtì ẹ̀ka sí ẹrù tí wọ́n sí àwọn ni wọ́n mi nílẹ̀ ti ya tí sí ẹrù àwọn bàbá yóò lè wà yìí ṣẹ́rọ ní amẹ́rẹ̀ ní Israel inú iṣẹ́ àbà ní Israel annahum yaftakhiruna bi kawni ìjúlẹ̀ tó àmbíyà wọ́n máa ti fáàrí wọ́n máa fi yàgà kí àwọn àrọ́mọdún níbi ọlọ́run àwọn dúnà ohun ولا سيما خاتم الأنبياء محمد صلى الله عليه وسلم عندما وتلغارا فأقعد له كما النبي الله محمد صلى الله عليه وسلم وكان واجب عليهم أن يتبعوه بأن يرون سلونا يلوري ولوري كما تلاوى النبي الله بعد صلى الله عليه وسلم أما أن يقولوا أنكم أصدقائك نحن ذرية أنبياء أنا ما دمع النبي الله بعد يكتفوا بذلك قلت ليه توا أما بقى إنه وعلنا ما أقول على سننا ليه توا ودون أن يتبعوهم لا يكون قسم ومثل بابا ويين فهذا رد الله عليه بقوله الله تعالى تلك أمة أما بعيد ولا الأمة كلمة دخلت وتلون توا قلت له dáàmà kasabat tí ẹni tó bá ti níṣẹ́ ìlú ọjọ́ jẹ́ fàlà àǹfààní ẹni sáànù yóò tẹ́bàrà bí àmà ìhìwà àmà kọmọ ènìyàn kún àmà bí ọmọ ènìyàn sí kùrá gbé sí pẹ̀lú kú tiẹ̀ pẹ̀lú má tiẹ̀ pẹ̀lú ọṣẹ́ tiẹ̀ ní wọ́n ní náà bí àmà gẹ́yẹ̀ yìí pẹ̀lú iṣẹ́ ẹ̀tẹ̀lómìn ولا أنبياء عليهم الصلاة والسلام هم أفضل الخلق àwọn ànábì ọlọ́wọ́ bá ìfẹ́ ọlọ́wọ́ ọlọ́gbọ́n bá wọn àwọn wọ́n dáa jù nínú àwọn ẹ̀dá àwọn wọ́n dáa jù nínú àwọn ẹ̀dá ولكن هذا لا يبني عن ذريتهم إذا لم يتبعهم أما جاء جاي جدا جدا جاي كونيس أنفاني فهو يبيوا أربع دماء نوا بحبة كلمة بقصة فالأعمال الأنبياء لهم كما نبي الله باتيواني وأنتم لكم أعمالكم أينها يشتين لتبسكين فذلك كل من يفتخر بأمل آبائه وأجداده إلينا لي تكسبوا وانتبان سفاري pẹ̀lú iṣẹ́ àwọn bàbá rẹ̀ àbí sí àwọn àwọn bàbá bàbá rẹ̀ lọ́hùn annáhùn sàrẹ̀hùn ipé ẹnìrì ni wọ́n fáì wà náà mú ọlámà àwọn ẹni àfáà náà ويظن أن هذا يكفيه أن, أن يعمل هو ما قل لي تقوليكم التأكيد أما بما سيأتيك أعمل البلد على فالذين ينتسبون إلى أهل البيت كالذين ينتسبون إلى أهل البيت بعد أن كنا نشأ شركاوي ربع أهل البيت لا نبلع وتبالي ويبلس الإمام يظن أن أنسابهم إلى أهل البيت يكفيهم كل ما قالوا في إذا النبي تاوي جمال عليه السلام لتوان دون أن يقوموا هم بآمال الصالحة أيضا أوان تنفر أوان بيت جهاز ما الشيري هذا من هذا القبيل إولي لا نبتاوي ذلك الذين يتواصلون بأمر النبي bẹ́ẹ̀ náà làwọn tó máa ń fi ọlá iṣẹ́ ìtàlẹ́bì tọrọ àwọn oníṣẹ́ ò kọ́mà ní ọlọ́run ọlá nẹ́bì ìṣọ́ni kàtàrí kàtàrí tọwọ́sẹ̀ lónàá بأمر النبي يعني ما في فيها النبي ترى أو بجاء النبي يعني يقول ولا النبي النبي يقول ولا النبي يقول ولا kíyẹ̀ ti kọ́mọ̀ níbi pé ìmọ̀lùmí ìlànà harry wọ́tọ́ ọmọ pé kìí kọ̀rẹ́tì ní tí wọ́n gbọ́mọ̀ fi sàbí gan ní òní fura àwọn bí amẹ́lẹ̀ àwòlíyá ayé ọ̀sọ̀lẹ̀ ṣe àdínkù máa fọ́lá ẹgbẹ́ mọ́ta wọlé àbàbà wa ní ìdìbò àwọn tó ń bọ́lọ́ sọ̀rọ̀ àwọn ìtàn ọlọ́run ọmọ ìlànà أو على علاقة بعمل غيرهم حبيب ما علاقة بعمل بكواني كيف كيف طيبكم لوشي لمي أول بيشي وفي با روشي أمل أم لهم أمل شيء أمل من شيء وأمل لك ولا ينفعك عملهم أنفع أشياء ولا شيء ولا يوم القيامة يوم القيامة لا أحد ينفع أحدا أن يكون السلفة من يتنى لا ما قلبت وعليها ما كتبت وقالوا كلمة من انتبات نسية يجب انتبات نسية لا ينفعك يوم القيامة إلا أملك زين تيوش لن ينفع يوم القيامة أفشي ووري فنالاري قل يا لا ما ما كسبت كيه كيه انتبات نسية ولكم ما كسبتم أين لن يشدوا ولا تسألون أما كانوا يأملون يعني بي لوين ونبي لوين بعد ما تقول لي سنسة هذا في رد على الذين يتوصلون بالأولياء والصالحين أو بجائهم لين دولة قلت يا ولن انتوانيتي يا مدول ما تقول اللي سولها نبي الله بكره الصالحين ري ibi jáàbí ọlọ́wọ́ ìyànlẹ́bì sọ̀sọ́lá àwọn yẹ̀kọ̀fúnà bí a sáàbìhìn ìrẹsọ̀rẹ̀ ẹ̀yìn àwọn ilá àmbíyà àbí wọ́n gbé àwọn tọ́wọ̀n àwọn bàbá àwọn wòlú ọlọ́ni àwọn bàbá àwọn sọ́ọ̀lìhìn ni wọ́n àbí àwọn bàbá àwọn ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ يقول صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يا معشر قريش أكثر يا وجوه قريش اختاروا أنفسكم ألا أن يرايكم بيانا أرى أرى أن يراي لا أغني عنكم من الله شيئا بيوني سينا سنة خلال الله باتبع بإسلام يا عباس حيث قفوا بجوا ما قريش لما قدوا أكبر خفائف فاتي يا عباس يا أنكوه يا عباس امي رسول الله صلى الله هو عباس قد يا أنكوه النبي صلى الله عليه وسلم نعم يا صفية أمة رسول الله صلى وصفية ترجمة يا بابا النبي صلى الله عليه وسلم يعني لا أغنى عنكم من الله إشياء من الإسلام فإن الله يا فاطمة يا فاطمة بنت محمد صلى الله عليه وسلم ọmọ ànábì sílá lóbìnrin tẹ̀lẹ́ni min máàlì máa ṣe ọmọ wà láyé gbogbo wá wù ẹgbẹ́ òbí lọ́nà nínú dúkìá nìkan fún ọ máa ṣe láàánú àǹkùnrin lọ́la ìṣẹ̀lẹ̀ ní wúrò kìlọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀nà ọba imam Bukhari ló gbàdé sí wa imam Muslim àbí yìí wà ní ojúmọ̀ sọ ń gbà sí àwọn ìfọ̀rọ̀ ìwà ànábì tọ̀ àfihàn kan mọ̀ àsìkò báyìí náà táwọn àjẹmọ́ tó lọ sí sílá mi ṣe conference wọ́n ní conference mi so alájà bàbá lílo láti jọ́ tó wọ́n wá wọ́n bá kí wọ́n wá àwọn ìwà lè bá wọn wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ là pàtó ojú tó ń tọ́ mi síra ọ̀gbọ́n tí wọ́n ojú tó ń tọ́ mi Buhari ọ̀gbọ́n tó sọ̀rọ̀ bí ọ̀mà ìlú náà wà lè kí wọn wọ́n ní àwọn ìyá abúlé wọn rẹ̀ sọ̀rọ̀ kí mo ṣe lóní ọlọ́run mi sí alẹ́bí òní sí pẹ́lú màláfà àti bàbá ìkọ̀ nílẹ̀ lónìí kọ́ wọn wíwẹ̀ ìgbò tuntun wọn gan-an òbí wọn mọ̀ràn kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ nígbà lọ bí ìkómaka gbogbo ọlọ́run wọlá nílẹ̀bí wọ́n á sì lẹ́mí lọ́mí ìwádìí ọlọ́run wọlá nílẹ̀bí ọlọ́run wọlá ìfẹ́ tí a ní sí ànílẹ̀bí Muhammad sallallahu wọ́n lè gbé mi ọ̀sẹ̀ gbọ́yé ayé aláàlẹ́ mọ́ni ọlọ́mọ sọ wọlá ìfẹ́ tí a ní náà kọlọ́sí ìgbà ìgbé ọlọ́run wọlá ìfẹ́ ó ní ọlọ́ọ̀bá kó sàrò àjẹ́ ayé ti ń ga burúkú ni ó ní ẹ̀yìn ọ̀hán ní alìsánú àdúgbò máa jẹ́ ìlà àbí alìsánú àdúgbò máa jẹ́ ìlà ọmọ ènìyàn ọ̀tá ń tẹ́wàá mọ̀ ní kí wọ́n mọ̀ pé yóò gbogbo tù wọ́n ti gbà ẹgẹ́ nílẹ̀ tí ó ń ga ní àǹfààní ó ní ìwà kí wọ́n sàfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba náà فالرسول صلى الله عليه وسلم يقول لأقرب الناس إليه هل سيان سمان تسمى جلو kìlọ̀ tó fún ẹ̀sìn àmì lọ lásìkò iná ìfá àtúná nípa ọmọ rẹ̀ yóò sáyà yà bẹ́ẹ̀ kọ́ ni làádùn yẹn àǹkùn ìyọ̀ láì ṣe à bí o ní ṣe àǹfààní rẹ̀ fún ọlọ́run ọba fọ̀kọ́ ní kùn ìtàn ti ṣèlú wọn ilẹ̀ rọ̀ṣọ́l kí ara rẹ̀ kún ẹjẹ́ bí ànẹ́bí sàṣẹ́lẹ̀ gbìyàn àwọn kàràbàtà àbí olè rọ̀ṣọ́l àwọn kàràbàtà àwọn olè àbí ọjọ́ àwọn wòlé ọlọ́run ọba iyo hada la yanfa'ukum shay'a iliyo mifilan farika ka ويوم القيامة يقول الله سبحانه وتعالى يوم لا تملك نفس لنفس شيئا ولا أمر يومئذ لله ذلك أميك ونلي مين كان ميك قالوا يا بقوة سنجنا الله بان قال تعالى يوم يفر المرء من أخيه التي أما يهف ما أما يهف أمه وأبيه يهف ما ميت بابيه وصاحبته وبنيه يهف يا وياتي أمي لكل مرء من أم يوم إذن شاء من يبنيه ربما قوما انتوا غادي توجا وترو كل مشغول نفسي قالوا كنتوا على وجهك اوتوفيسي حتى ان عيسى عليه السلام يقول جئت عيسى مريم عليه الصلاة والسلام قال ايه لا أسأل مريم التي ضربتني نفسي نفسي الله أكبر bí isa lọ́lọ́mí láyé jùlọ ẹ̀ lọ mariam lẹ́nu wọn lọ́wọ́ bá wọn ọlọ́run bí obìnrin tó mariam lónìí nẹ́fṣì nẹ́fṣì nẹ́fṣì bí wọ́n ti lànà ó bí wa ẹbí tí máa dùn ní ẹ̀ o tàwa níbi tani wọ ó bí wa ọlọ́ọ̀bà mọ́tà làwọn ọlọ́ọ̀bà sáánù wa láyé dáhùn kìláàmà إليني قال باب 97 حبوة 98 بابي والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بالله Mm sì rò sí pé bàmí ọmọ ọkùnrin ló ń rìn pàṣẹ. ṣé ó ń gbé ọmọkùnrin kan náà. rárá o ọ̀rọ̀ bá bá yà tó kọ́ mi lọ́jọ́ oṣù tí mo lọ́jọ́ tí kò jùlọ ọ̀rọ̀ lè rìjẹ́ àlù látọ̀lẹ́yìn bẹ́ẹ̀ wọlá bẹ́ẹ̀ wọlá zikrullah àwọn ọkùnrin kan bẹ́ẹ̀ kí bọ́kùnrin nìkan ni kò bá àtúbìnrin náà ní ìka ayé ọ̀gá di lọ́la ti máa ti lọ́wọ́ ọba ọwọ́ lóyìn وما أن ذلك رجال أما أقول لكم لا تلهيهم بيع وجرد ولا بيع عن ذكر الله يسوع أريد تقريبا كنت ولا بما سمعت الله بقى أودي يقول ده أتوقع أن أتوب مني أودي أودي ريني والله تعالى عالم دي حديث واي كي ọ̀tọ́ fún ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lóbìnrin àti lọ́kùnrin kan ó fi ọ̀fọ́ ẹ̀rọ ẹ̀kú rẹ̀ síjójo ọjọ́ mẹ́ta lọ wọ́n ni obìnrin bá wí ara wọn bẹ́ kò sí ọyọ ọkùnrin kó ń bẹ̀ àfi pẹ̀lú bẹ̀rẹ̀ ìjọba tó wá yọ ọkùnrin kó ń bẹ̀ ni pé wọ́n ní àyàfi obìnrin tí ìkọ rẹ̀ kú oníolùfún mẹ́rin àtijọ́ mẹ́wàá àyàfi obìnrin ó di wa which means aláàkọ́ yẹn àtọkùnrin àti ni ó di wa wọ́n láwùjọ ara rẹ̀ tí wọ́n tó wọ́n bá sọ̀rọ̀ ó ti fáwọn ọkùnrin àbúkọ́ ní bá gbé náà tìyẹn wá dàrẹ́ẹ̀tì fáwọn obìnrin kan lọ́nà bá wí láti sọ pé àwọn obìnrin kan bá wí ó díẹ̀ láti kọ́ àwọn obìnrin ní wọ́n láò tà àlà rẹ̀ náà. nípa ìbéèrè rẹ̀ níbi àwọn ọkùnrin ojú ọ̀rọ̀ bá fún àdúrà rẹ̀ níbi ìgbẹ́jọ́ lọ́wọ́ sáwárí ẹ̀ tó wá sọ pé àbúrò mi gbé àwọn jẹ́ sí ó lẹ́ẹ̀dí ọdún yẹ́pọ̀ fún iye tó máa ń títì lọ́ra nìyẹn lóko olóòrùn ìjọba ó bẹ̀rẹ̀ tó wà níbi wọn fi ìlú ìjọba ìrìnàjò títà nígbà mọ̀kúrú ìlú tó bẹ̀rẹ̀ tó wà bá lé lè fẹ́ gbé níbi ìgbọ̀ arábò ọkàn rẹ̀ pẹ̀lú tí a lè fi pẹ̀lú wáyà tó wà. ara ò ilé ìtàlẹ̀ fẹ́ lóyún ẹnìkan ò lè mọ̀ ń pa ànábì kúránù ju ànábì lọ àwọn akẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ wọn ń tajà wọn rajà lọ́gbìnrin yẹn ó di yé wa wọn ń tajà wọn rajà bọ́lọ̀ sáà nìjà bọ́lọ̀ ọjà wọ́n tajà ó díye wà ìjọwọ́kọ́ pa ìjà àwọn sọ̀hábà ní Madina pẹ̀lú àwọn Yahudi àbà ní kíni kọ́ ibùbí náà lè fi bí pàṣíkà náà lè fi bí abọ́ àbí kíni kan bẹ̀ ni Yahudi kan ní kó sí ìkọ́ mi náà wọ́n fi gbìmọ̀ ìjáàbò rẹ̀ bó ti ó máa ìtàrígbà rí sàhábà ní sẹ́lẹ̀m tí obìnrin kan wá ra ìgbà lọ́wọ́ rẹ̀ tó wá di mọ́bìnrin lọ́wọ́ ó wá fọ́ rẹ̀ tẹ obìnrin lọ́wọ́ ó ti parí lọ́lùkọ́ ní ìyá Rasulullah mo ti hàlákà bọ̀. obìnrin ta nǹkan ni ṣé yóò lọ sọ́jà lọ́la nǹkan ó yẹ ra nǹkan ni ó di kàlùmí kí ló ṣe ní báyìí báyìí báyìí mo di obìnrin mú wa àlábìnrin sọ́wọ́jọ́ kírun ni ó ń lọ ìnàlàsánà ti ṣe ní ṣe بشي يردو سنسو دي حياة دادو قلاني علي هذا خاص يا رسول الله كني كلاو سنوني أبل أمتي آم أودي والله تعالى أعلم قالوا لي سنوني بعد ما تفهموا ما سنقلائي أودي بيا بيعوا يعينوا ذكي نفس القرآن ذكي <clears throat> النبي إبراهيم وعظم في الناس اللي حد يا توك الرجال àwọn eh, ìtìfúnni hajj rìjálà ń jẹ́ àwọn yóò máa bọ̀ kò lóẹ̀sẹ̀ tó ń rìn kò lóẹ̀sẹ̀ àwọn akambẹ́ni lára ọdún ìdílé ìsìn wọ́n ni àtúkà rìjálà àwọn pẹ̀lú ẹ̀sẹ̀ ládọ́ mú mi bẹ̀rẹ̀ o wọ́n ara kúlù jọ́ ọ̀bẹ̀ náà gbogbo nǹkan bù àmọ́ àwọn ọ̀dọ́ pé rìjálà pé àwọn ọkùnrin nìkan lọ́lọ́ nípa wá sí ìfẹ́ hajj wẹ́ẹ̀ Allahu ta'ala alam wà á rí kí sẹ́rà tó lọ. Assalamu alaikum wa rahmatullah. Alákàlẹ̀ lórí náà láti Zaria. Ìbéèrè wọn ni pé inú ìsìlámù ẹ̀dá òkú ní ipò ẹni tó jẹ́ kí kí wọn ọ̀rọ̀ ẹ̀yà àyàfi nínú Ramadan nìkan. Fásitì ẹ̀dá ẹgbẹ́ nínú Ramadan nìkan ni máa kírun ọ̀tá yẹn. Fásitì ni kó bá kó كل صديق كفري والله تعالى عالم نعم. وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك نشهد لا إله إلا أنت لا تستغفرك ونتوب